pé eléyìí tí oníbèrè sọ pé ó ń jà rìnrìn kò ní láti jà rìnrìn torí pé masala akirun ní òrùpọ̀ orígun kan bẹ táwọn olùmọ̀ọ́sájú tí wọ́n yànnà náà sí kankan máa farasna fil kitabi min shay wa kadhalika kò fẹ́ sí orígun kan nínú orígun ìbádà eléyìí tí àwọn ẹni ìsájú tí wọ́n yànnà náà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ anábì wa sallallahu wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan gbogbo tí ń jẹ́sìn a kírun ni o a gbààwẹ̀ ni o a yọ zaka ni o a ṣiṣẹ́ hajj ni o gbogbo ẹ̀ pátápátá làwọn olùmọ̀ ti yàrá náà gbogbo ẹ̀ lànàbí dẹ̀ sàlẹ̀ fáwọn sọ̀hábà àwọn sọ̀hábà kírun lẹ́yìn anábọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá wọ́n bá wọn wọ́n tún bá wọn sọ̀hábà lẹ́yìn àwọn tábì yìí bá wọn wọ́n bí wọn lórí ìbéèrè anábì sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sọ̀hábà nírun àwọn sọ̀hábà tábì yìí nírun ó bẹ̀ látara àlùwàlá ṣíṣe tó ti yẹn ni pé kò fẹ́ sórígun kan tí wọ́n fi sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ̀ tó bá dọ̀rọ̀ yìí pé ìgbà wo la fẹ́ ka yìí pé lágbájá báràkà ìyàtọ̀ wà láàrin wọn bárun ẹ jẹ́ ká ọ̀dà láìrìn ìyàtọ̀ láàrin bárun pé ìyẹn bá jàmá àti kíni ó bárun ó bá ìrun sẹ́ńkì yẹn àbókàn bá wọn lórí kíni lórí jàmá so torí pé tá bá fojú wo hadith kan táwọn kan fi ń ṣẹ̀rí lórí ẹ̀ wípé ẹni bá bá rákà kan àbó bá sùjúùdì kan mo sáré fẹ́ lọ sígbẹ̀yìn hadith yẹn tó bá sùjúùdì kan hadith wa wà nù sọyìn muslim wọn jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ káwọn yìí ó gba kán gbọmọ dùn látàrí hadith yìí dáadáa so ẹni bá bá sujud kọbla antẹgùrù kó tó di kóòrùn wọ faqad adraka as yàtọ̀ àbẹ̀ pé faqad adraka ar ìyẹn ni pé kóòrùn tó ó lọ́ra ó láwọn ìrojú kan kó tó lọ tó yàtọ̀ sí pé ó bá ìrun sẹ́mọ̀ ìtumọ̀ ni pé ó ń dá kí fún rẹ̀ ó ṣe kí ni ó ń dá kí ẹnu wọn bá bí ìṣẹ́jú mẹ́ta méjì tó kù tí ìrun àsìkò òun yóò fi kọjá ó wá ṣe kí ni ó wá kí ọjà pé ọjà ká gbé yẹn sẹ́gbẹ̀ kan bẹ̀tẹ̀ eléyìí tó ṣe déédéé ìbéèrè tí ìbéèrè gan ni wípé ẹni tó bá imam lórí ìrùkù tó bára kàkan lidhalika qala al-ulama ikhtalafa al-ulama rahimahumullah fi hadhihi al-mas'ala ala ojú méjì ọ̀rọ̀ méjì ló ń bẹ lórí ọ̀rọ̀ yìí àwọn alákọ̀ọ́kọ́ ni pé láyò tá dùbí àhàdì raka àwọn láyà tá a dùbí àhàdì raka raka yẹn àníkà fún a rí pé yẹn ló bóyá làwọn kan rò torí pé lè anel kira àtẹlifatiha wọn ní ìwòye àwọn táwọn kira àtẹlifatiha kéèyàn kasura àtẹlifatiha wọn ní kíni fardum wàlámiyá tìbí a ẹni yẹn ò dẹ ṣe kíni ń bẹnu àwọn tí wọ́n ka kaka fatia lọ́ràn yàn lórí irun tó agbọ́dọ̀ ṣèyàn náà bẹ̀rẹ̀ ẹni tó ka fatia ti ń dàrún kí àbẹ́ni tó ka fatia lẹ́yìn imam ẹni tó ka fatia fi solatil jariya ẹni tó ka fatia nírun táǹkì sókè àbẹ́ni tó ka fatia nírun táǹkì jẹ́jẹ́ lẹ́yìn imam tó àwọn masala yẹn agbọ́dọ̀ làwọn afọwọ́ ní kúrò wà bá wa sàlékún dáadáa wọn kò sí kankan tí wọ́n fẹ́ mẹ́nu bà lórí ẹ̀ ìyẹn ni pé àwọn kan wà tó jẹ́ pé ìmọ̀kẹ́ solatil jariya irun tá ìmáàmù kéwú sókè àbí ìwé tí ìmáàmù jẹjẹ wọn lọ́rọ̀ yẹn nìyẹn gbọ́dọ̀ ṣe yẹn gbọ́dọ̀ ka ìgbà ẹni tó wá bá ìmáàmù lórí ìrùkù ìtumọ̀ ẹni pé kò ìgbà lọ́dọ̀ tàwọn àwọn mú gẹ́gẹ́ bí ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn rún níbàámu pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní bi lórí ìrùkù abẹ́ni tó ń bá ìmáàmù tó ń kírun lẹ́yìn ìmáàmù tí ó dàníyàn kó ó jẹ́ ìmáàmù tí àlùwàlá ìmáàmù ṣe kíni ó bàjẹ́ hadi kìyàs àwọn kìyàsí tí wọ́n máa fi ń wọ́ra wọn nìyẹn so eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀sọ wọn ni rọwà hadha alqawla an abi hurayra wa rajahu al-bukhari fi kitabi juz al-qira'a wa hakahu kullu ma yarwi wujub al-qira'at al-fatiha ala al-ma'mum wọn lẹgbẹ àwa ìwà náà àwọn tí wọn rí sí pé ọ̀ràn yẹn ni fún màmúmù ẹni tó kírun lẹ́yìn ìmáàmù kó ka surat al-fatiha ọ̀rọ̀ yìí náà wà náà fi ọrùn al-ma'bud وكذلك ابن hudhaima وجماعة من الشافعية ash-shafi'iyya ماذا náà tán tẹ̀ mọ́tà bí mọ́mú shafi muhammadu bin jarir rahimahullah rahmatan wasa wa rajahahu shawkani fi nailihi wa basata adillatihi wa qawlu thani gbólóhùn ìyẹn ni pé ẹ̀rí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì kí ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni pé yóò tá dùn bí ha àáka ẹni bá lè bá ìmáàmù lórí rùkú ìtumọ̀ ẹ̀ ni pé ó bá ìmáàmù tábà ní kéèyàn bá ìmáàmù lórí rùkú ẹ jẹ́ ká jẹ́ kọ́rọ̀ yìí wa torí tọ́lọ́hún àtobìnrin àtọkùnrin wa especially àwọn tó ń sábà kírun tẹ́lẹ̀ tó yánu ọ̀rọ̀ bọ́ọ̀nù máa ń kírun tẹ́lẹ̀ bá bá ìmọ̀mù lórí rùkú kílá sọ pé èèyàn bá ìmọ̀mù lórí rùkú abá ìmọ̀mù lórí rùkú tí wọ́n ti ṣe sẹ̀mí Allahu liman hamida walam yarfa sọ́lùbàhù sọ́lùbù kò tí ì gbé ẹ̀yìn rẹ̀ kò tí ì gbé sókè ọwọ́ ò tí ì kúrò lórí orúkú ẹlẹ́ẹ̀kejì ẹni tó wá fẹ́ báwọn yẹn òun náà ti wá rùkú ó ti ṣe tẹ̀kúrẹ́ tẹ̀lẹ̀ rap mo fẹ́ ká ṣàkíyèsí wa gbogbo olùgbọ́ wa láyè tó bá ń fẹ́nu nǹkan báyìí náà làbá yanjú ó ṣe pàtàkì pọ̀ torí pé ẹni tó fẹ́ wọ irun pẹ̀lú ìbámu ìbéèrè tẹ́ni yẹn ń béèrè ẹni tó fẹ́ wọ irun láàbùdà àǹtá ti àbí tẹ̀kúrẹ́ tẹ̀lẹ̀ haram kábàrà alákọ̀ọ́kọ́ tá a máa fi wọ ọ̀run ìyẹn gbọ́dọ̀ sí kiri ìyẹn gbọ́dọ̀ mú wa wàlàbùdà ayẹ̀kú nẹ̀kọ́ ìmọ̀ ó sì gbọ́dọ̀ ṣe ní dúró tẹ bá wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ wọ ọ̀run tó ti yé

ṣẹ̀mọ̀kẹ́ ìdárò exceptional nìyẹn so ẹni tó lágbára àti dúró ó gbọ́dọ̀ dúró bí Allahu akbar ńgbà tó wí tán yóò ṣe mú tẹkidọ́tẹ̀lì ìtẹ̀kọ́l kábàrà tá a máa fi mú látòrí ìdúró lọ sí rúkú yóò ṣe wá ṣe yẹn ó wá ṣe yẹn tán ọwọ́ rẹ̀ méjèèjì tí wá wà lórí orúkún ó wá fún ọmọ ká rẹ̀ ká tó du orí orúkún rẹ̀ mú kí mọ̀mú jazakumullahu khairan kí mọ̀mú tó gbórí sókè ìyẹn ni wọ́n sọ yí pé yọ̀ọ́tà dòbí ha àákà fún ẹnìyẹn pé ó ṣe kí ni ó bá ìrun akáwọlá habib ibn abdulbari ana ali ó láàfà wa ali ọmọ àbí tọ́lì owó àwọn àtẹgbẹ̀gbà wáyé wa wa ibn mas'udin wa zayd ibn sabit wa ibn umar wa kọ́ ayédán an jamahir alul ilm ìyẹn ni pé àwọn tí wọ́n wà lórí ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n pọ̀ jù pẹ̀lú ẹ̀rí wọn nínú àwọn kọ́dà àwọn àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó gbọ́dọ̀ gbáralé gẹ́gẹ́ nìyẹn àwọn ìmáàmù mélòó mẹ́rẹ̀ẹ̀rin Maliki Anafi Shafi'i àti imam Ahmed wa Nawawi wa Ishaq ibn Rawi wa Abu Thawri wọ̀rọ̀jáwò sàwùkání sàwùkání yẹn náà padà fọ̀rọ̀ yìí ó padà ṣe kíni wàhálà kọ́wọ́lọ́ àrùjá eléyìí ni gbólóhùn lè hadisi àbíbákàrà ta ó ní tàbá rí hadisi àbíbákàrà àwọn náà fẹ́fẹ́ rí ni eléyìí tí àkọ́rọ́jà Imam Bukhari ó ní fàáyìn náà nàbí sallallahu alaihi wasallam hadisi àbíbákàrà ta kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àbíbákàrà ta àbíbákàrà ta lárakùnrin kan tó wọlé tí ìmáàmù wà ní rùkù <laughs> ó wọ masjid ìmáàmù wa wà ní rùkù ìkẹ́ àtọ̀lọ́lọ́kùnmọ́ba àbíbákàrà ta wá ṣe orùkù látẹnu ọ̀nà torí kí rákà yẹn wọ́n bá ṣe kí ni kó wọ́n bá bọ́ nígbà tí wọ́n á ṣe sẹ̀mí Allahu liman hamida ó wá rìn lọ bí sáfù anabi sallallahu alaihi wasallam ó padà wá bí wọ́n pé ta lẹ́ni tó rìn lórí irun àbákà tani ana níta anabi wà mi pé ọlọ́run bá yóò bá wọn ní gbólóhùn tá ànábì sọ fún ni ànábì sọ fún pé áìdè lọ́ra kà lọ tún ra kà kan mú wa pé ò mo yẹn clear tó torí pé ó ti bá rákà yẹn so gbogbo àlámọ̀ ó wà nù tí àwọn àfáà tí wọ́n ṣe kíni tí wọ́n kó jọ zaadaka allah hirsan wala ta'ud àgbàdo ìlànà muslim mahmud bidikoli maali imam yajidu eléyìí lè gbogbo òṣìṣẹ́ tá a ti bá imam lágbọ́dọ̀ jọyìn rẹ̀ gbogbo ìṣesí tá a bá ṣe ti bá imam lágbọ́dọ̀ jọyìn rẹ̀ tó túmọ̀ sí pé tá a bá bá imam lórí ataya àjọyìn rẹ̀ tá a bá bá tó gbórí sókè tó ní sẹ̀mí Allahu liman hamidahu á ṣe kíni àjọyìn rẹ̀ n ta kàn mọ̀ ní wípé yẹn a máa bá tí wọ́n ń kí so ìyẹn wà nọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́nu àwọn lẹ́bùn raka máa sujud yuradu bí arruku kama jaa غمضت الصلاة مع النبي فوجدته قياما فركعت فاعتدلت بعد ركوعي فسجدت الحديث ومن أبي حديث القصور a rí pé àwọn yi o ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ gbọ́yé dáadáa irú ọ̀rọ̀ tí à ń káàbọ̀ yìí bẹ gbogbo ẹni tó bá bá ní orí ti bá ìmáàmù tó àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn fẹnu kò wípé kò ṣe kí ni raka yẹn ó bá kò ṣe kí ni raka láṣẹ kẹfì dàlẹ irun yẹn ló bá àmọ́ kò ṣe kíni kò bá rákà àwọn olùmọ̀ ìkẹ́ àtọlọ ọlọ́nkọmọ ọlọ́nkọmọdọ kọmọ sábà yọ́nú sí wọn wọ́n ní ọ̀rọ̀ yìí a rí i pé wọ́n máa ka ìdìrákù rákà ánàlẹ rákà á tún dìrákù ọ̀rọ̀ jùmúrù mú kà fún ayé o tún dìrákù á bọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí á bá nínú tíra fa wa habib ibn hajar fi talxiz àmì ibn khuzaima máa yadullu adamu wa fakọtì ilé jùmúrù ntọ́ ó sì dídí ntọ́ àwọn tó pọ̀ nú àwọn olùmọ̀ tí wọ́n ṣe kí ni sálàfán wà hálàfá tí wọ́n sọ àlà àna rọ̀ká á pé rákà o túdọ̀ràkù á máa bá bí ìdíráàkì rùkù pẹ̀lú ẹni tó bá bá ìmáàmù ní rùkù wallahu ta'ala a'lam. ಹೀಗೆ ولولا دفع الله بعضهم لفسدت الأرض ولكن الله فضل الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا وحبيبنا مصطفى محمد بن عبد الله وعلى آله وأصحابه wàmọ́ ń tẹ̀bí àwọn bẹ́ẹ̀ sani ila yawmiddin amma ba'd lẹ́ẹ̀kan sí atúkíwá padà sórí kísọ́sọ̀lù àǹbíyá ìtàn àwọn ànábì ọlọ́run àlàǹbíyá àwọn ànábì ọlọ́run tá à ń sọ̀rọ̀ wọn yìí eléyìí tí a ti ń bá bọ̀ láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn eléyìí tó jẹ́ wípé awulai kudwatan hasana àwọn làpèjúwe dáadáa fún wa fún wa wà awulai khiyaru min ubadillah àwọn ní ẹ̀sà nínú àwọn ẹrú tí wọ́n jẹ́ olùjọ́sìn fún Allah subhanahu wa ta'ala wa ha'ula'i wasitotun baynana wa bayna khaliqina àwọn lẹni tí wọ́n jẹ́ àkàsọ̀ àwọn ni okùn tó so wá mọ́ ọba dẹ́dà wa ìyẹn túmọ̀ ní pé àlè mọ tí ń yọ ọlọ́run ọba dẹ́dà nínú ayé àfipáṣẹ àwọn ànábì ọlọ́run ó túmọ̀ sí pé ìtàn wọn tí ìbá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó bá fẹ́ ṣe wọ́n lápèjúwe tí ò bá jẹ́ kó fẹ́ẹ́ jẹ́ ká tẹ̀lé wọn ni kò ní sápá ìtàn wọn fún wa látara pé kó lè rọrùn ká lè mọrú wọn gbogbo wọn sì ní ẹ̀dá bíi tiwa ni wọ́n ṣe iná òǹbẹ́sẹ̀rùn ká àmísàlì náà abara bíi tiwa ni wọ́n ọlọ́ọ̀bà àlekè ọlákùnrin kan nú àwọn ànábì ọlọ́run àbí nú àwọn òjíṣẹ́ tó jẹ́ màláyíkà sí wa àbí kó rán kan nínú wọn kó wá jálè jànú yóò jẹ́ yé pé gbogbo wọn pátápátá òjíṣẹ́ abara tó dẹ̀ ṣe wọ́n lẹ́rú rẹ̀ ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run nkuma máa bẹ ní àkọ́kọ́ wọn anabi adama ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run nkuma máa bẹ ní kẹ́yìn wọn anabi wa muhammed ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá a rí i pé lórí ìtàn tá à ń bá láti jẹjọ òun ni tan dáwúdà alayhi salam eléyìí tí ọmọlẹ́yìn kristi wọn ń pè ní dáfídì alayhi salam atọ́ àtọmọ rẹ̀ suleiman bá àti ẹ̀tí mẹ́nu ba ọrọ suleiman alayhi salam nínú ọlátọ́lọ́ ọba aláṣẹ pẹ̀lú dawud alayhi salam ìyẹn ni pé ọlọ́ọba Allah subhanahu wa ta'ala ó ṣe lọ́ba ó tún ṣe ní ànábì ọlọ́run n tó gbé wa padà lọ sí ibi ìtàn yìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń káìsàn ànábì dàwùd alayhi salam ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn náà máa ń sọ pẹ̀lú àwọn ànábì ọlọ́run àmì ẹ̀mẹ́jà gbàgbé pẹ̀lú àwọn babies eléyìí tí ọ̀rọ̀ jòkó yìí ọ̀rọ̀ dánilẹ́kọ̀ọ́ ètò dálé lórí ìyẹn ni wípé gbogbo ìtàn àwọn ànábì ọlọ́run a lè lépa a lè mọ̀ ńlá bí wàá ṣe tọ́ tẹ̀lé wá àwọn tá a bá ní kódà tó bá yàtọ̀ sínú Al-Qur'ani ta àbẹ́yìí tá nẹ́bí wa bá sọ fún wa èyí tí o bá ti sọ nǹkan kan lórí ẹ̀ á mẹ́nu fún mẹ́ni àyàfi yìí tá a bá gbọ́ tó ṣe tá wa sọ fún ọba tó ràn nẹ́bí wa ń tó sọ ni pé Allah subhanahu wa ta'ala lọ́nà tó pọ̀ ó ní lánàá kùsù àlẹ́kà ahsan al-qasas òun ló ń pa èyí fún nínú ìtàn pàtàkì jùlọ ìtàn àwọn ànábì ọlọ́run láàyè mi ó ní mí ní umma ẹ gbọ́ ẹ ti rí mí ní um, ń bẹ́nu àwọn ọlọ́run tó ń pàtàn wọn fún ọ ń bẹ́nu wọn tó ń pàtàn pé nítorí jẹ́ ká padà sórí ìpìlẹ̀ ìtẹ̀yìn ó ní wípé arí arábìnrin kan ó béèrè atẹ́kùn ti gbàgbé ni ó béèrè ní jẹjọ ó ní ṣèbí afẹ́ sọ wípé bóòlù ànábì dáwúdà ṣèjọba ẹ jẹ́ ká gbà pé ànábì dáwúdà alayhi salam káàní nàbí yumin anbiya ibani Israil ọ̀kan nínú àwọn ànábì ọlọ́ọ̀bà ní Israil ànábì dáwúdà alayhi salam torí pé ní oore tọ́lọ̀ ń ṣe fún ìsírẹ́lì ọmọ ìsírẹ́lì tòní tá a máa sọ̀rọ̀ ìsírẹ́lì ìyàtọ̀ wà ń láàrin yẹ̀wúdí àti ìsírẹ́lì o so ọ̀rọ̀ yẹn ìsọ̀rọ̀ tá ya fẹ́ yà lọ́bẹ̀ lẹ́nu torí pẹ́ni tó ń pè ní Israel ó ní anabi Yakuba alayhisalam eléyìí tọ́pọ̀ náà àwọn olùmọ̀ tí wọ́n wà lórí ẹ̀ kí pè ní Israel tó ti ẹni tí ń jẹ́ gẹ́gẹ́ ní Yakuba ọmọ ọmọ anabi wa Ibrahim tó ti yẹ wa tó bá ní lòun kò rẹ̀ Ibrahim tó ní ó ti wáyé tí ò sí tó ń pè ní júù àbí èyí tó wọlé jẹ́ nínú ẹ̀yà ìran kan táwọn èèyàn ṣàfihàn ara wọn sí. ma kana Ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan ìran yẹn ò tiẹ̀ tí ì dé ọmọ ọmọ rẹ̀ ló pilẹ̀ mọ́ ní Israẹli Yakubu alayhi salam. so lẹ́yìn ìgbà tí àwọn yẹn wá Mósè ẹ̀dá padà lọ bẹ̀ nínú Suratul Baqara ó dá wa lójú pé Musa alayhi ó wáyé ṣáájú Dawud torí pé náà ọba aláṣọba subhanahu wa nínú orí tó lè ṣe fún ọba ní Isra'il nígbà tí ó ṣèrè gun fún wọn ní Suratul Ma'idah ó ní ya bani Isra'ila ìkúrú ni'mati allati an'amtu alaykum idh ja'ala fikumul anbiya ẹ̀yẹn ni pé ọlá kan tó ṣe fún bàbá ṣáájú gbogbo o tó dé nínú àwọn tó ṣe lọ́bàánu bani Israel oní Dáwúdà alayhi salam àti Suleiman ọmọ ẹ̀ tóbi tá lọ́n bẹ̀ ni wípé kó tó di wípé ànábì wa Dáwúd alayhi salam kí ó tó jọba ìyẹn ni pé gbàtà ànábì Musa alayhi salam àwọn bani Israel ló bẹ ọ̀kan nínú àwọn eh, ànábì wọn ó bẹ ọ̀kan nínú àwọn ànábì wọn wípé àwọn fẹ́ kí torí gbogbo ìgbàlógún ja Israẹli gbogbo ìgbàlógún máa ń ja ọmọ bani Israel tó gbogbo àtànàbí ọlọ́run bá ti ránṣẹ́ sí wọn ọ̀pọ̀ wọn sì jẹ́ni tó máa ń takò ànábì wọn gẹ́gẹ́ bọ́ kọ̀ọ̀lọ̀ àwọn èèyàn ṣe máa ń ṣe ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ànábì wọn àwọn ni wọ́n wá sọ wípé ìkọlù línabi yìí ńlá ìbá asìlà náà mẹ́lìkà eré ànábì bá wa bẹ ọlọ́run ànábì bá wa sékìní bá wa bẹ ọlọ́run ìbá asìlà náà mẹ́lìkà nọ̀kọ́ tìlẹ̀ fi ìṣẹ̀dí lè la mẹ́lìkà ọba kan alágbára kan aláṣẹ kan tí ó máa lídìí wa ìjọ tàtàbá dé tí ó máa gáìdì wa n tó sọ fún wọn ni pé. báwo ni ó ṣe rí nkútìbà aleikum likital tọ́lọ̀ bá kádàrà tógun bá dé alátòkàn tìlú tó bá ní ẹ̀ mọ́jà ńkọ́. a jẹ́ pé sẹ́ẹ̀lì gbọ́rọ̀ sí lẹ́nu torí pé ẹ mi tó máa ń yapa àwọn ànábì ọlọ́run púpọ̀. àwa yan ọba fún yín àyàn aṣáájú ogun fún sẹ́ẹ̀lì tẹ̀lé ó dọ́wọ́ wa lẹ́nu àṣeyọrí ọmọ nìyàn wà bí ká tẹ̀ láṣẹ ọba tó dá wa ó wà bí ká tẹ̀ láṣẹ àwọn tọ́lọ̀ ọba aláàrán sí wa kò àfa kan sí wa o ta ló rán sí wa àwọn ànábì ọlọ́run a sì mú nǹkan wọn a sì mẹ́ni kẹ́yìn wọn eléyìí jẹ́ àwọn àkíyèsí tó ń sọ fún wọn wípé tipẹ́tipẹ́ làwọn èèyàn ti fẹ́ ń gbọ́rọ̀ sáwọn aṣáájú lẹ́nu téèyàn bá ti gbọ́rọ̀ sáṣáájú lẹ́nu wàhálà ni ó máa bọ́ mẹ́yìn ó dọ́wọ́ wa òfin ọlọ́run ká tẹ̀lé ká bá fẹ́ kórìí ilẹ̀ yóò dá nǹkan àmọ́ ṣe ni pé àmọ́ tẹ̀lé òfin ọba tó dá wa òfin ọlọ́run ní kútùbà alaykum lè kìtà lálà tọ̀pọ̀ tí kọ́ọ̀lù wa máa lánàá. من دارنا وأبنائنا mi ìfẹ́ ká pẹ́ púpọ̀ a rí i pé tí iná wọn padà takò ó dá sí ní tẹ̀m̀fẹ́ nù nígbẹ̀yìn àyà tó tẹ̀lé kọ́ọ̀là kọ́ọ̀là lahum nabiyyuhum inna Allaha qad ba'atha lakum Taluta malika ẹ̀rí pé ní gbẹ̀yìn náà nínú ọmọ bàbá Ísírẹ́lì kọ́dù bá Allahu alaykum tọ́ọ̀lù tàmẹ́lìkà ọlọ́run ti gbé dìde fún yín èèyàn kan tí ó máa jẹ́ tọ́ọ̀lù òun lọ́ba lẹ́yìn lórí wọ́n padà ya pa ẹ̀ tó ti yé àwọn olùmọ́ni ànábì wo ló sa tọ́ọ̀lù tà fún wọn wọ́n ń pè ní Samuel òun lórúkọ ànábì yẹn bẹ́ẹ̀ alukurani deliberately ní òṣè kí ni ní òdàkọ ànábì yẹn ní ní umma qasasna alayk ó ń bẹnu wọn tá àpàtàn wọn fún ẹ ń bẹnu wọn tí ò tiẹ̀ pàtàkì kódà kò tiẹ̀ dákọ rẹ̀ ó kàn sọ̀rọ̀ yín rà bí nǹkan tó ṣe ló sì ń lọ. so irú àwọn yẹn bẹ́ẹ̀ tá a bá wá kúrò ń bẹ̀ torí àsìkò padà kàdánwò lára challenge re àdéhìyẹ kúlù làwọn múlẹ̀kọ̀ àlẹ́ iná wọ̀lámú yú tàfà terminal ẹ̀lì yú tàfà قال إن الله صفاه عليكم وزاده بسطة في العلم والجسم ń tá a fẹ́ mú bí ààyè yẹn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ yẹn ni wípé gbogbo ẹni tọ́lọ̀ bá yàn fún wa láṣáájú ẹja gbà torí pé àwọn wò wọ́n fi ìran wò wọ́n fi ìran wò wọ́n fi ẹ̀yà wò wọ́n fi èdè wò lóòótọ́ tó lùtà inú bàní sọ̀rọ̀ yín lẹ́nu bẹ̀tù wọ́n bílíìbì pé ó yẹ kó wá àrọ́ ọmọ Yakubu kan tí ò wá wá ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń retí ẹ̀ so àìwá nínú ìran yẹn kò jẹ́ kí wọ́n gbà pé kò lè jọba wọ́n tún wá rò pé wàhálà yóò sàfà àtàmínà owó ni wọ́n tẹ̀lé ẹ̀yin náà wáyé tá a wà ní ìsẹ́ wa sùkúta lò láyé ní Nàìjíríà pàtàkì délẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán bá fẹ́ mú ọba ilẹ̀ Yorùbá ó ó ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bó tiẹ̀ jẹ́ pé wọ́n yìí fi fáwò pé ta tó mú you look around you checkmate you review kí làwọn quality tá a máa bá téèyàn bá jọ ọmọlé ọba mọ́jàmọ́ àkọ́kọ́ ni kó jọ ọmọlé ọba nínú àṣà Yorùbá kó ṣe kí ni kó jọ ọmọlé ọba bẹ́ẹ̀ ní ìsìnkú rí bẹ́ẹ̀ mọ̀ n tá ń gbọ́ lẹ́nu wọn nọ́nà máa ń ṣe fún ara wọn ní ifá owó ní ifá mú ṣé bó ṣe yẹ kó rí nìyẹn tó kò tiẹ̀ kò bá mu tó kí ni inú quality tá a lè wò òun náà ní wípé inna Allah safahu alaykum wa zadahu bastatan fil ilmi wal jism. hadhihi fadail wa hadhihi manakib lilladhi ikhtarahu Allahu an yakuna malikan ala kulli wajh min ojú ìnáà gbogbo ọ̀nà tá a bá fẹ́ kéèyàn ó jà ṣáájú fún wa nínú ta kọ́kọ́ wò ní pé tí ọlọ́run bù lẹ́mọ̀ tó ní ìmọ̀ tó lè fi darí aṣáájú quality merit la nù àwọn àtìrí wa ti kówó dé báyìí wàhálà dé ó tán wọn ní wọ́n ra àwọn afọbajẹ tó bá ti rà àwọn afọbajẹ kí ni ó ṣẹlẹ̀ ẹ fi rí i pé àdánwò yìí tó ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi tó ti ń bá wọn tẹ́ bá lọ wò dáadáa owó ni wọ́n tẹ̀lé o wàlìjísìn ẹni tá a fẹ́ kó jẹ́ ọba ẹni tá a fẹ́ jó sájásájó gbọ́ ẹ̀dá kókè láàmú rí sí agbógbòrò jẹ́ akọni lọ́ba dẹ́dà ni ẹni tẹ́ ẹ tọ́lú tá a fún yìí ẹ wo ni ó ga ju gbogbo yín lọ ìdúró tọ́lú tà ju gbogbo wọn lọ wọ́n sọ̀rọ̀ sí tirẹ̀ pépélé yìí bá dúró ẹni tí ó bá ṣáájú ogun ó gbọ́dọ̀ jẹ́ akọni káwá kúrò ńbẹ̀ wọ́n wá ń lọ ẹni tó fẹ́ lọ pàdé yìí ọ̀kan nínú àwọn àmàlíkọ̀ àdúgbò wa nínú pòkì kan tó jálágbára láyé ńgbà yẹn ni wọ́n wá ń yẹn lọ bẹ́ẹ̀ ó padà kún àbáni ìsàlẹ̀ àsọ tẹ̀pé wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ pé sẹ́ẹ̀lì tẹ̀lé ó wá ní tá a bá ti dódò ẹ má ṣe kí ni o ẹ má mu o ẹni tí ó bá mú un bẹ̀ ilá mẹ́nẹ́gítà ráfà górí fàtàǹbìyẹ́dì ẹni tó lè fọwọ́ báyìí tó ní kí ni tí ó kàn fọwọ́ bù lásán pé báyìí bá a mọ̀ wàhálà ọba dára máa fẹ́ dán ẹ̀ bẹ́ẹ̀ rò wọ́n ní níjọ́ yẹn àwọn tó wà pẹ̀lú rẹ̀ wọ́n jẹ́ samanuna alifa lápá kan náà àwọn òkè sáṣẹ sọ àkàmá àkàrájà o àṣẹ́kì Muhammad bin Kathir fi tafsirihi wa kadhalika fi kitabu alqisas alanbiya rẹ̀ abambẹ̀ so àmọ́ngbà tí wọ́n mú mi yẹn illa qalilan minhum wọ́n máa débẹ̀ wọ́n gbọ́n tó sọ gbogbo ọ̀pọ̀ wọn wọ́n ní nǹkan bíi eight hundred thousand or eighty thousand àwọn bíi sixty ni wọ́n mú nígbà tí wọ́n mú mi tọ́ náà gbọ́ o kọlu làtọ̀ kọtàlá tọ́ kọtàlá lẹ́nu ìyàwó màwá yúta wájú ni ìrẹ́ aṣáájú ogun ó dábìí pé ibi ni ó ti rẹ̀ wá o ó dẹ̀ sọmọ kíkọ́ mọ́ mú mi yẹn títẹ́ bàtì ẹ̀ mú owó ni ẹ fi bù. àdéhùn ọlọ́run fún wọn bó ṣe wá kéré yẹn àwọn tí wọn ò mú nù rẹ̀ yẹn Allahu akbar àwọn tí wọn ò mú nù rẹ̀ yẹn pé dájúdájú torí tọ́lọ́run làwọn fi jáde kì í ṣe nítorí tọ́lú tàbí torí nǹkan kan torí táwọn tẹ̀ láṣẹ torí táwọn gbà wípé kámíńtì àti nkọ̀lì fi borí bẹ́ẹ̀ kì í ṣe pẹ̀lú agbára bẹ́ẹ̀ kì í ṣe pẹ̀lú nǹkan bá gàgà tí bá gbogbo tó bá kékeré tó tòun tó sọ fún wọn ni pé kámẹ́fì àti àwọn lè kéré kọ̀lí ìlàtí gálà bá ti fi àtẹ̀kẹ̀sí ọ̀rọ̀ nílò làwọn bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá aláàmọ́ ń ṣe tó máa ń sàràn ṣe fẹ́ àwọn ẹni rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà pé kì í ṣe pẹ̀lú yọ̀ǹda àwọn. wọ́lọ́wù táwọn sáà ń bẹ lọ́wọ́n ọba rẹ̀ ni táwọn ń bẹ ọlọ́run pàtàkì ni pé kọ́lọ́run tó dákú nínú ta torí kọ́ nínú ẹ̀kọ́ yìí òun ni pé ẹnu wọn bá tó kù yẹn táwọn kan kún un fẹ́ẹ́ ju bí six hundred lọ gẹ́gẹ́ bí ìwáyà kan ṣe sọ ó ní walamma barazu li Jaluta wájú wọn nígbà tí Jaluta jáde báyìí àtàwọn ọmọ ogun rẹ̀ ah àwọn gan mọ̀ pé táwọn ò lè ka ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ yawm Ghazwatil Badr tí anabi sallallahu alaihi wasallam tó kó ikọ̀ three hundred and thirteen three hundred lé díẹ̀ tó lọ pàdé one thousand àwọn one thousand more than seven hundred nínú wọn ni wọ́n gun àkùn lọ́gbẹ̀sìn nínú àwọn tí wọ́n gbẹ sí kọjá seventy ó yá jọra wọn ìyẹn ń ni pé tó sọ fún wọn ni wípé ó ń bẹ̀rẹ̀ sí gbé wa ta'ala ọlọ́run Allahumma la tahlik hadhihi al-isaba dákun ikọ̀ yìí dákun dákun wọn là nábì kí àtọ̀lọ́ kó kò sùn فإذا لقيتم فئة فاثبتوا فاذكروا الله كثيرا لعلكم تفلحون tẹ́ ẹ bá ti pàdé ọ̀tá nítorí yẹ kéèyàn ń tan bẹnu kéèyàn ò fi ní gbàtàn jẹ pẹ̀lú òǹkà àtàwọn tó pọ̀ ní wípé ẹ máa bí Allah. òun ló fà á ń táwọn náà iná ti bẹnu ń gbọ́n rí jálùtà ẹ̀rú bà wọ́n o tí wọ́n sọ ní pé Rabbana. ọlọ́run má fi àyè kan kalẹ̀ nínú gbáyà wa ibi tá a ti lọ́jọ́ yẹn nìyẹn tí ò ní fi sùúrù ìdúró ṣinṣin wà sábìtà àkọ́dá mẹ́rin mọ́ wàá jẹ́sẹ̀ wọ́n lè yẹ má jẹ́ ojó gorí ẹ̀mí wa. lẹ́yìn ìgbà yẹn àwọn mọ̀ pé àwọn ò rí ìfarakín àmọ́ àránṣẹ́ ò lè tìdì kan wá àti pẹ̀lú rẹ̀ ọ̀nṣọ́nà ìrírẹ́ la bẹ̀ lálárànṣẹ́ tòbí tá à ń lọ gangan la dé yìí ìyẹn túmọ̀ yìí pé fa ádámù hùn ń pẹ̀lú yọ̀ǹdọ̀ ọba àlá bí isnilá fa azamuhum bẹ́ẹ̀ ni wọ́n fọjà jẹ jálùtà bó ṣe tóbi tó bóun náà ṣe wá fọjà jẹ talẹ̀ ni ó pa jálùtà bóun lẹ́mí ṣe bẹ́ lẹ́nu ẹ̀ lọ́ba àdáda wa sọ pé dáúdù jálù Allahu akbar ibi tá a lọ gangan ni ẹ kọ́tàlá dáúd jálù dáúdà aleyhi salam wọn lọ́mọdé ní nígbà yẹn kọ́tà àwọn kan ní òtí ìjọba ogún ọdún lọ káàna yàrá alganem ẹ̀rìn ní ń dàjẹ́ ó wá wà nínú ikọ̀ ọmọ ogun kán tó wá bẹ̀rẹ̀ ogun yẹn wọ́n ní tọ́lú tàti wá fàdéhùn tẹ̀mọ̀ kọ́ba ni wípé à lónìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe si ẹ̀yin pẹlụ tó kù bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹni bá tí kú dálú tọwọ́ ẹ̀ wá ń mi fún wá <laughs> nígbà tí dáwúdà alayhi salam kí ni dáwúdà lò ìjà sì rí wípé àrùn sí ọba dẹ́dà yìí ṣe ń di irin kan jà àwa ni ká dúró ká sì túnra wa ṣe pẹ̀lú ọba dẹ́dà ká sì máa bẹ lórí òdodo ká wá ṣe sùúrù gbogbo eléyìí náà ti ń kojú wa boko haram bá ní tábà dúró nínú tá a sọ òdodo ọlọ́run aláwọ̀ fún alárànṣe náà fún ìkúṣe màláìkà tòkí wá àwọn ká sọ òdodo ká sọ òdodo to deal with panic o bá ṣe máa ń pòwe rẹ̀ nìyẹn ó lọ́wọ́ kan nù ọlọ́wọ́ bá láàánú kó ràn wá ṣe kọ́tàlẹ̀ dáwúdà jarut miklai ni wọ́n ń pe ti dáwúdà lò wọ́n ní kí dáwúdà ò tó dojú ogun níjọ́ ń bò ní á òun gbìyànjú rẹ̀ wọ́n ló sa òkúta mẹ́ta wọ́n lo kọ̀ọ̀kan ní pèpè nígbà téèyàn lu catapult wọ́n nígbà tí ó ju òkúta sọ̀rọ̀ ọba adẹ́dàá ni ọlọ́run sì fẹ́ sàlẹ́sà ó kàn wá sórí ẹ̀mí rẹ̀ pé tó àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa mẹ́tẹ̀ẹ̀ta ni kò tò sẹ́nu catapult bó ṣe ta nínú aṣọ irin tí jálùtà wọ̀ níbi àlàfo ọrùn rẹ̀ mọ́ orí ibẹ̀ lókúta mẹ́tẹ̀ẹ̀ta wọlé sí lọ́ba aláàánú wà kọ́tàlà dàú jálùt bẹ́ẹ̀ mi rẹ̀ ṣe ló bá wó nígbà tó wó tán ìbéèrè tá béèrè pé ọmọ ogun kọ́ fàhàzàmù lọ́jà bá jẹ́ wọn náà bá fọ́n torí pé tákọ̀ọ́gún bá ti ṣe kí tó bá ti ṣubú ogun fọ́ bẹ́ẹ̀ ibẹ̀ lọ́ba adẹ́dà ti kọ́dàrú pé ká nẹ́bí dáúdà bẹ́ẹ̀ kò wá pẹ́ àkọ́kọ́ àdéhùn tọ́lúta fún dáúdà aleyhisselam pé ẹni bá pàjá lúta ni pé ń fọmọ mi fún Allahu akbar owó ṣe kíni wọ́n fọmọ wọn fún wọ́n fọmọ rẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì wọn kan ní kò pẹ́ tọ́lọ̀bà láàfin mẹ́mi tọ́lúta lọ kí ló wá kù pẹ̀lú àdéhùn tó ti wálé àkàsọ́lẹ̀ wọn á fi dáúdà sí kíni wọ́n fi jọba. وآتاهم الله الملك ẹ máa wo ètò ọlọ́run ìyẹn ni pé kọ́dàrọ̀ ọlọ́run wa kò lórí ànábì Dawud pé yóò jọba yóò sì dá ànábì ọlọ́run torí pé òní máa ṣe tútìl múlíkà man tasha wàtẹ́ǹzì òlùmúlíkà mimman tasha wàtọ̀ẹ́zù man tasha wàtọ̀dílù man tasha biyadika alkhair innaka. téèyàn bá lè dúró de kádàrọ̀ ọba dẹ́dà kò síbi téèyàn fẹ́ dé tí ò ní dé téèyàn bá lè gbà fún kádàrọ̀ ọlọ́run kódà àsìkò kì í jù àbásìkò ti jù ní rárá ó mọ bí ó ṣe ti tẹ̀rìtì rẹ̀ yóò ṣe tó àlámọ̀rí rẹ̀ téyìn ó fi débi tí ń lọ péyìn ò ní débi tí ń lọ àfi kádàrá ò bá sí lórí àkú tó bá fẹ́ kádàrá rẹ̀ tí wọ́n ti kọ́ fún kátó dá ayé wípé yóò jọba wà láì yóò jọba tètè kàn bẹ ọlọ́ọ̀ba aláàánú kó ràn lọ́wọ́ lórí ẹ̀ ọba aláàánú wa àtá òwò ìyẹn ni pé tọ́lú tàkọ́ ló fi jọba o àtá òwò ọba adẹ́dà ló fún ní kíni o àlùmúlíkà ó fún lọ́ba wàlẹ̀ hikima ó ṣe lánàbí ọlọ́run kò wá fi mọ bẹ́ẹ̀ wà alámẹ́wù mi. nínú tó tún wá wu ọba Allah wa ta'ala kò wá ṣe lọ́ba àtànàbí ọlọ́run nìkan ó wá fi mọ àwọn oníranran mímọ àyàṣà nínú téèyàn fi lu ọlá nínú tọ́ba fi mọ òun làwọn àyàtà kà níjẹjọ pé wà ọba akọ a fi mọ̀ sọ̀nà àtàlàbùs bóòlù yẹn ṣe máa ṣe asọrin asọkílà asọ asọrin ìyẹn túmọ̀ yìí pé àwọn oore yìí ó pọ̀ lọ́dọ̀ ọba adẹ́dà ẹ má jẹ́ ká gbàgbé anabi wa Muhammad èké àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ó ọba dada nínú oore tó ṣe fún Dáúdà àpáàtì pé ó sọrin di lọ́wọ́ afọ fún wa kì í ṣe wípé yóò ṣẹ̀ṣẹ̀ máa kiri bọ́ná ó sì la kọ́kọ́ alágbẹ̀dẹ làwọn èèyàn ti kọ́ bẹ̀tẹ̀ ọba alákàn ṣe gbogbo ẹ̀ ó ṣe ní rọrùn fún un fàkàrínà má àwùlí jì bá a là wà pẹ́yì nínú oore yẹn tọ́ba dàdà mo ń ṣe fẹ́ rò ṣe fẹ́ o pé fàkàrínà làwù àlìjìbá má àwù ọba aláàárọ̀ òkè kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nínú ìbéèrè tó lè wá ní wípé ní àáfà ọlọ́run kó jọ kó mọ̀ sáájà rí pẹ́ kódà ìbéèrè pé kẹ́ìf torí pé mélòó ni kẹ́ìf tó yé wa ń nà èmi àtẹ́ tó ń gbọ́ mi sìn èwo ló yí ẹnu ọ̀rọ̀ ẹ̀ bóòlù àṣẹ dáyé bóòlù ṣe ń bẹ mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣe ní àtẹ́ tó yẹ kó mú wa lọ tí ò mú wa lọ mélòó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe wá ló wá sàwọn kan tó ṣe kí ni tó mú ẹ kúrò lórí ilẹ̀ bóòlù wọ́n ṣe là bóòlù ṣe débi tó dé lónìí wọ́n láì kì í fọgbọ́n ìyẹn túmọ̀ yìí pé tá a bá fẹ́ gbé òye ọ̀rọ̀ Al-Qur'an a fẹ́ máa gbé sọ́pọlọ kò ṣe gbé sọ́pọlọ torí pé alùwáyù munazzal wáàyí ni tó ti sánmà wá láti wá bá anabi wa muhammed alladhi la yantiqu anil hawa in huwa illa wahyun yuha iṣẹ́ ni látọ̀dọ̀ ọba tó dá tá a gbọ́dọ̀ tẹ̀lé. ìyẹn túmọ̀ sí pé allah subhanahu wa ta'ala òun ló mọ bó ṣe ṣe òkè tó kè ṣe ń sáfọ̀ mọ́ ṣé ẹ̀ mọ̀ wípé òkè nìkan kọ́ ní ń sáfọ̀ mọ́ ọba allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí allah subhanahu wa ta'ala ó ní wa in min shay'in إلا يسبح يسبح وإن من شيء إلا يسبحون بحمد ربهم ولكن لا تفقهون تسبيحهم ṣẹ́pẹ́ aláàtí ó ti jó clear sí wa ó ní ẹ má rò pé o kò sínú gbogbo tó ń dá tí ò máa ṣàfọ̀mọ́ ọlọ́run o látàfọ̀húnà tẹ̀sùbí ìhàhùn ẹ̀yin lè o o kò lè yé wa torí pé aláwọ̀ tán wà ó yàtọ̀ sí aláwọ̀ tiwa <laughs> aláwọ̀ tán ṣe kí ni tán wà ó yàtọ̀ sí aláwọ̀ tiwa ǹjẹ́ àgbà tábà débi tànàbí Suleiman gbogbo bíi láti yànnàná rẹ̀ pé àwọn èèyàn kan wọ́n ń gbóhùn ẹyẹ yàtọ̀ sí pé wọ́n ń lo àlùjànnú tó ti yé tó ìyẹn túmọ̀ sí pé ọba aláà compliment iṣẹ́ anabi Dawud torí kí ló fà á òkè wọ́n ní tẹ́lẹ̀ sáàmì làhálì bóòlù ló ṣe fẹ́ mọ̀ pókè nfa ó sàpọ̀ mọ́. walakin hakikatan lórí bọ́ba adára àti sọ pé yusabbihna kódà ó tún sọ àsìkò tó ń sàpọ̀ mọ́ ó ní yusabbihna yusabbihna bil ashiyi wal ishraq. eléyìí tó túmọ̀ sí àwọn àsìkò kéèyàn máa sàpọ̀ mọ́ tí máa lóore bil ashiyi àìdá nírọ̀lẹ́ wal ishraq àbí kí ni ó ní ìyálẹ̀ta ìrọ̀lẹ́ àṣìyí ìrọ̀lẹ́ wal ishraq ibẹ̀ làwọn olùmọ̀ ti sọ fún wa pé fọ́dù àwòfàbọ̀ ilẹ̀ fi zikiri láì bìlà àṣìyẹ wal ishraq ọlá ti ń bẹ níbi ìmọ̀ sìrántí ọba adẹ́dà ìmọ̀ sàfọ̀mọ́ Allah subhanahu wa ta'ala ní wákìtù ṣùrùk wákìtù ṣùrùk ó lo ó ṣáájú wákìtù dùhà afẹ́kẹ́lẹ́ yìí wa torí pé inú oṣù iṣẹ́ inú oṣù jọ́sìn láwàá yìí inda ṣùrùk ṣàmù anabi sallallahu alayhi wa sallam ó kọ fún wa nínú hadith kan eléyìí tó lálàáfíà ó ní man salla al-fajr fi jama'a aw kama qala gbogbo ẹni tọ́lọ̀ bá kádàrà tó bá jẹ́ mùsùlùmí tó bá ilé kírun àsùbà ní jama thumma qa'ada fi majlisihi ó wá jókòó níbi tí ó ti tó ti kírun àsùbà yẹn walam yuhaddis lam yuhaddis tí ò bá ilé dẹ́gbin kankan àtàtẹ́tùlù àṣàm àwọn àtàṣòro kò títí tó òrùn fi yọ súnmà kọ́ọ̀mà àwọn àtà àbírọ̀ kàtẹ́yìn ó wá kíráka méjì pẹ̀lú àlùwàlá tó ṣe kíni tó fi kásùbà àlùwàlá tó fi ń ṣèrántí ọlọ́run yẹn títí tó òrùn fi yọ kútìbà láwù kàmá hajjà wà tàmàrọ̀ mẹ́hìn tàmà tàmà ọ̀ kàmà kọ́ ó ní wọ́n kọ́ fún ẹni bẹ́ẹ̀ pé ó ṣe hajj àti umra tó pé pẹ̀lú tani pẹ̀lú òun ànájì kí ni yẹn ìṣẹ̀rọ̀k ìyẹn túmọ̀ sí pé anabi dawud alayhi salam ń tó fa òkè tó tiẹ̀ wà aṣárná làwùlì jìbáàlì wà tẹ̀rẹ̀ ìtumọ̀ ayà yẹn tá a bá lọ wò ó níbo mi tó ti ń sọ ọba Allah subhanahu wa ta'ala yóò sun òkè mọ́ yóò jẹ́ kí ẹ̀gbẹ́ ibi tó wà òkè ó rọ̀ láti lè máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ẹ̀ wà tẹ̀rẹ̀ máṣúrọ̀ gbogbo wọn wọn wà kójọ kólóláwù awẹ́bẹ̀ tí wọ́n jẹ́ ni tí wọ́n padà sọ́dọ̀ rẹ̀ torí pé kí ni awìlá yọ ẹ̀bù náà zikirọ̀ àwa ọmọnìyàn nìkan àwa la lẹ ní ìrántí ọlọ́run àwa ni bí wọn bá ti fọ́ọ̀sì wa tí wọn bá ti sọ fún akásí ìrántí ọlọ́run àwa la máa ń kó súsú ẹlòmíì jí látàárọ̀ kò sì rántí ọlọ́run kankan tẹ bá wo gbogbo tí Allah subhanahu wa ta'ala tó ti lo ọlọ ẹ ṣàfọ̀mọ́ fún mi nígbà tó bá débi àwọn nǹkan míì tó yàtọ̀ sí èèyàn kò ń sọ fún wọn kí wọ́n ṣe é ìmáàna pé wọ́n ń ṣe àlàtọ̀ bí àtìhín lórí bọ́lọ̀ ọba aláṣẹ dá wọn torí wọ́n mọ válù rẹ̀ jù wá lọ ó ní yusabbihu lillahi. tẹ̀tìrì gbogbo tí ń bẹ sánmà tí ń bẹ ńlẹ̀ mẹ́sẹ̀ kí ni ń sàfọ̀mọ́ ọlọ́run. àmọ́ tó bá débi àwa nìkan àwa nìkan èèyàn àtàlìjọ́nú ni ó sọ pé sábẹ́ isma rabbikal a'la fasabbih bihamdi rabbika. tulu tùlú ìṣẹ́mùsì si kwa lùgùrù àwa nìkan ní sọ̀yẹ̀ fún. ìyẹn jẹ́nu oore tọ́lọ̀ ọba aláàtúkà tí Allah subhanahu wa ta'ala bá kọ́dàrú táàbà pàdé lọla inshallah torí àsìkò tó ń kó wọn papá mọ́ra àwọn àdéhùn a ti bá wọn èèyàn ṣe ìyẹn túmọ̀ sí pé nínú kan nínú ọlá mamlakati daudiya suleimaniya nínú ìdájọ́ kan tọ́ba aláàṣẹ ní adájọ́ ọba ànábì ọlọ́run àwa mú kan wá eléyìí tó gbáǹkọ́ gbé tálùkù nípa àwọn oníjà méjì táwọn abá dáwúdà níbo tẹ̀mọ̀pá àti sọ̀kan nínú suratul anbiya àwọn táwọn abá dáwúdà àwọn eléyìí tẹ̀pá ìtọ́ ń gbẹnu ọ̀nà wọlé ni àwọn eléyìí ò gbẹnu ọ̀nà wọlé mọ́ni àwùlà àwọn òwò ni wọ́n kí ni wọ́n gbé wá kí ni ìjà wọn báwo ló ṣe dájọ́ fún wọn kí dẹ̀ làwọn olùmọ̀ nípa ìdájọ́ yẹn abdi Allah subhanahu wa ta'ala an yaj'alana ala kaydil hayati bil wa salama kó dáa máa bẹ̀rù kó dẹ̀ sí gbogbo tá a bá ń sọ àti tá a bá ṣe àbẹ̀wò kó ṣe látẹ̀wọ́gbà fún ọ wallahu ta'ala a'lam ọlọ́ọ̀bà aláàlú onímọ̀ jùlọ. ìbéèrè mélòó ló wà nílẹ̀ nọ́mbà wo ni ó tún mú un. 楼，三楼。 ẹ̀jẹ̀ eh, kan complete ẹ̀jẹ̀ kan complete ó yá na tún ti ń bẹ̀rẹ̀ ta'ala tún ti ń bẹ̀rẹ̀. Eh, ẹ̀ṣẹ́ gbọ́ ṣe ti gbọ́ gbọ́ bèrè yẹn bani sọ̀rọ̀ <laughs> ẹnìkan kan ẹnìkan kan wọ́n gba ẹgbàá ẹgbàá ẹnìkan kan ẹnìkan kan. About <laughs> <laughs> inshallah ẹ tẹ̀lé wa lórí ètò kí wọ́n send number àwọn account number wọn sí orí nọ́mbà tó máa pè lẹ́yìn tó ń ṣàn. wa aleykum salaam wa rahmatulah. anábì Dáwùdù alayhi salam. so káwọn pe nọ́mbà tí wọn àfi kalẹ̀ láti wá gba ìbọn wọn ṣàlọ. kọ́lọ̀ fi ṣàlẹ̀ fún ìgbà tó bá dìgbà mi ṣàlàyé. وعليكم السلام ورحمة ما Naam. You are welcome, sir. Naam. Abẹ́ Allah subhanahu wa ta'ala, òun lọ́ba tí máa ṣèwòsàn, òun lọ́ba tí kì í sì ṣe